dogara fi apc sílẹ̀ ó bá lọ o pẹ̀lú àtẹ́wọ́ ijó àti ìdùnnú ni olùdíje fúnpò ààrẹ ẹlẹ́gbẹ́ òṣèlú pdp alhaji atiku abubakar àti àwọn alátìlẹyìn rẹ̀ fi tẹ́wọ́ gba olórí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù yakubu dogara tí wọ́n sì kí káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà bó ṣe ń dágbére fún apc nínú ayẹyẹ ètò ìpolongo ìbò fúnpò ààrẹ atiku èyí tó wáyé nílùú èkó lọ́jọ́ ajé monde ọjọ́ karùn-ún oṣù kejìlá tá a wà yìí dogara tó ti fìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ apc nígbà tó fi wà nípò olórí asòfin tó tún padà sínú ẹgbẹ́ pdp lẹ́yìn náà kó tó padà sínú apc nígbà tó yá fẹnu ara ẹ̀ kéde pé òun ti di gbádàgbọ̀n òun wà yìí òun kò ṣe apc mọ́ pdp lòun bá lọ àfi bí ẹni pé wọ́n ti ń retí ọkùnrin náà tẹ́lẹ̀ dogara fẹ́rẹ̀ má tíì kúrò nínú apc tán tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ fún àtiku abubakar nínú àtẹ̀jáde kan tí alákòóso àgbà fún ìgbìmọ̀ ìpolongo náà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ sokoto aminu tambuwa fi léde lálẹ́ ọjọ́ àìkú sunday ọjọ́ kẹrin oṣù kọkànlá yìí ó ní ìyànsípò dogara bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ ni kò sí kálọ kábọ̀ nínú ẹ̀ tambuwa ní èyí jẹ́ ọ̀kan lára ìsapá wa láti rí i pé a fọwọ́sowọ́pọ̀ a sì fi ìgbànú kan ṣoṣo ṣọ̀yá láti dúró bí igi lẹ́yìn ọgbà fún olùdíje fúnpò ààrẹ wa alhaji atiku abubakar ká lè gba orílẹ̀-èdè wa padà ká sì fẹsẹ̀ rinlẹ̀ lọ́nà tí yóò fi gòkè àgbà sí i tẹ́ ò bá gbàgbé dogara jẹ́ ọ̀kan nínú àwọn tó léwájú nínú àtakò lòdì sí bí ẹgbẹ́ òṣèlú apc ṣe fa olùdíje fúnpò ààrẹ ẹlẹ́sìn mùsùlùmí àti igbákejì ẹlẹ́sìn mùsùlùmí kan náà kalẹ̀ òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti láwọn ò ní kúrò nínú ẹgbẹ́ APC ṣùgbọ́n àwọn ò ní ṣiṣẹ́ fún ẹgbẹ́ náà láti jáwé olúborí ṣùgbọ́n ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí pẹ̀lú bó ṣe darapọ̀ mọ́ ìpolongo Àtíkù lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn àgbààgbà kan lókè ọya àtàwọn àgbáríjọpọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtàwọn adarí ẹ̀sìn mùsùlùmí tó fi mọ́ àwọn èèkàn èèkàn olóṣèlú kan nílẹ̀ haúsá fi ìpinnu wọn léde pé lẹ́yìn táwọn yiri ọ̀rọ̀ tó ń jàràn yìí sọ́tún sósì ìpinnu àwọn ni pé àtiku abubakar ti ẹgbẹ́ òṣèlú pdp làwọn máa ṣiṣẹ́ fún òun sì làwọn máa dìbò fún fúnpọ̀ ààrẹ lọ́dún 2023 faith adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online